الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أتوكل وأتوكل لمي أتكبر السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àlàyé tí a ń bá lọ kí a ti lọ kí wọn àwọn nǹkan tí a ti bára wá sọ òun náà ni kíkọrọ ẹni àti díẹ̀ nínú àwọn okùnfà tí ma ń fà á. Apá kejì wá ní orípawó, ìmpáàkì wo ni kíkọrọ ẹni ma ń ní ní orí àwọn èèyàn kọ̀ọ̀kan, pẹ̀lú òṣìṣẹ́ràn àti láwùjọ, kí lórí pa tí ma ń ní. Àkọ́kọ́, kí a tó lọ bí orípa ẹ yóò wù mí kí n fi ilé ìkúnnù tàbí nínú sábàbí tí ma ń fa kíkọrẹ ẹni ó ní wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà láà máa ń gbọ́ pé ọkùnrin ní a máa ìyàwó rẹ̀ nílùú tó lágbára kódà bó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò padà lìdì sí pé èyàn kó tóbìnrin bá yóò padà lìdì pé ayẹgbẹ̀ yóò máa pé ọyẹ̀kọ̀ ọ̀fọ̀ ó mọ́ di pé ilé ni ó fa pípára ẹni so nínú aburú tí ó tó wà láwùjọ mẹ́yìn ìyẹn nínú ilé mi nígbà tí wọ́n bá ń jà so ìdí kò bá mi náà ká gbìyànjú ká máa ní sùúrù fún ara wa tọ́rọ bá bí wa nú ká mọ ọ̀nà tí a fi yẹjú ẹ̀ ilé ìní tẹ́sẹ̀ wa gbélẹ̀ bákan àwọn orí pàá tí ma wà ní orí ẹ̀ ilé ẹ̀dápọ̀ sọ ni pé ìfọ́ra ẹni a máa dùnmọ́ṣẹ́ ìfọ́nù ti ṣe ìbìlìs ìṣù ìfọ́ra ẹni ma ń dùnmọ́ ọlọ́wànú àdíṣì kan pé ó ní àwọn ọmọlẹ́yìn tí ma rán jáde tọ́bá lọ tọ́bá bọ̀ tó wá ní ìwọ́ tí ma rán jáde gẹ́bí lídà wọn kọ́lọ̀mọ́ ti wá ní irinṣẹ́ ìṣù kí ni wọ́n ṣe orin ní lágbájá ẹwà tí ọ̀rẹ́ rẹ̀ mú dáárín wọn rú tó ní ọtíṣẹ́ lùgbọ́ ọtíṣẹ́ yẹn tó tó bá bèèrè lọ ẹlẹ́kejì kí ni wọ́n ṣe ọlẹ́ ní alágọ́já àbúrú ẹlò ti dí wọn lára àbí èèyàn kan òun jẹ́ kó ti tọ́lọ́ wọ́n ní ọtíṣẹ́ yẹn tó àfi tó wá wá lẹ́nu wọn pé àmọ́ ah, gbìyànjú láti dáárín lọ́pọ̀ lára ya títí tó fi fọ́ra wọn ṣètọ́lù wa gbóṣùbà fún pé ìwọ̀gan lọ rí ṣẹ́ṣì àìpé nínú aburú èyí ó jẹ́ irinṣẹ́ èkù ìyẹn náà ló fa láàbọ̀dọ̀ wọn ronú pa rẹ̀ kódà nígbà ọmọdé sẹ́lẹ̀ ó ní obìnrin tí bá ń bèèrè pé kọkùnrin kó kọ̀ láì sí pé ìkẹ́kẹ́ tẹ́lẹ̀ anẹ́bí ní nínú tí ìtàní sọ̀rọ̀káyí a máa jẹ́ irinṣẹ́ èsù inú orípa rẹ̀ láwùjọ pàápàá jùlọ fún àwọn ọmọ a ní ìkọrẹ ẹni yòṣàtìtò àwọn yòṣàtìtò ìṣàmìlẹ̀ ọ̀sà àmọ́ ètò ẹbí ń gbà mí torí pé bàbá àtọmọ àti ìyàwó ẹbí kan ni wọ́n síkọ̀rẹ̀ ẹni bá dé àmọ́ ètò ẹbí nínú sáàkọ́kọ́ ọmọ ìyànjú nínú ṣẹ̀ríà ó ní pé alìhàbọ́ọ̀nà ẹbá tí ẹjọ́ bá ti rí ìṣù ìrí ìṣù ńlá ní o ó mẹ́jú ìṣù kíkọ́ rẹ̀ ní lọ pàápàá jùlọ fẹ́ mẹ́kẹ́rẹ́ lẹ́mọ̀ ọ̀fọ̀ ọkùnrin ni ó fẹ́ gbọmọ ọ̀hún kúrà bí ó fẹ́ gbà àwọn bá mi lè gbà yóò akọrọ alọ́gbọ̀n mi ilé yóò fi wàhálà ó lè dáa ní ẹbí méjèèjì ẹgbẹ́ ìbò wọn lọ gbogbo ẹ̀lẹ̀ sí dá sí ìrànbẹ̀rẹ̀ alẹ́hàdọ́nà kọ́sọ́dì ọmọ nígbàtí pípọ̀ rẹ̀ ní bá ṣẹlẹ̀ gbóò ló ṣe ẹ̀kọ́ rí sọmọ kékeré tó ẹ̀yà sọmọ tó ti dàgbà tó yìí bá ṣẹlẹ̀ kó dẹ̀ fẹ́ gbẹ́sì yé ga ẹ̀mẹ́yẹ tí wọ́n tẹ̀ láàrin wọn pẹ́pẹ́ ẹ̀dẹ̀ mọ́ fi ọ̀rọ̀ ló máa sọ pé bẹ́ẹ̀ ṣe pẹ́pọ̀ ọkùnrin ní irọ́ gbogbo pé irọ́ ọmọ kankan òní rí ní ti ọmọ àti tó dàgbà ẹ máa fà ẹ máa fà fífà yìí wàhálà kíkọ rẹ tó wà lẹ̀ ìtí fífà ọ̀rọ̀ mọ́tún wá bí yóò wá ju wàhálà àti kíkọ lọ ní inú orípa rẹ̀ tí mọ́ bí láwùjọ ni ẹ̀mọ̀yẹ ẹbí méjèèjì lẹ́gbẹ́jọ dúró síra wọn lójọ sàmọ́ fẹ́ra wọn nígbà tí kíkọ bá dé yóò kó láàrin ọmọ méjèèjì yóò sì ti tààrin ẹbí méjèèjì láti tọ́ síra wọn lójú so eléyìí nínú aburú tí kíkọ rẹ̀ ní máa ń fẹ́ kó wáyé bó láti tọ́mọ ibi tí wà láti ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn ó ṣòro kẹ tó rí bí tí ìkọrẹ ní ìṣẹlẹ̀ kí wà láàbò láti tọ́mọ tó mọ́ wáyé àfi tí ọkùnrin yóò bá jẹ́ tó wà responsible lókù tọba tó wá yẹn yúù yẹn tó ń gbà míì bóyá ọmọ tó kéré nínú ẹ̀sìn àgbà kóbìnrin yẹn ló ti yẹ kó máa wà kọmọ wà lọ́dọ̀ wọn láì sí ìlọ́kọ̀ míì ṣùgbọ́n tó kódà kóbìnrin máa gbọmọ lọ́kọ́ mo sì mẹ́fà wà lẹ́yìn ẹ̀ tọ́kọ bá lóòrùn fọmọ ọlọ́mọ gẹ́gẹ́ bí ẹ̀sọ́ ọkọta lọ lẹ́kan bàbá rẹ̀ wà náà ní fún ni yóò lọ gbé fún bàbá rẹ̀ padà tó bá ni ọmọ ẹlọmọ ẹ̀ ti ń jẹ́ ibi tí wà láti tó mọ́ ń ṣẹlẹ̀ ní obìnrin wà bá ikú sáàsù kò fún mi lówó jẹ́ láti jọ́wọ́ tá ti jọ lọ yóò bá ti ẹ̀kọ́ mo ti kó lọ́dọ̀ rẹ̀ àwọn kò fàyẹ lọ torí ọmọ wà lábẹ́ èèyàn tẹ́lẹ̀ sí tìlú sọ yìí àti fún yẹn lówó pé ó nira kó láì pé ó ti kọ́ mọ́lọ́mìkẹ́ kúrẹ̀ lórí alọ́kùnrin fẹ́ kó lówó ẹ̀rọ bọ̀tí kan ló fẹ́ sí ṣe ní àdá pé ọ̀dọ̀ obìnrin ni ó wà ló ti jáwọ́ ẹ̀lẹ́gbà ọ̀gbẹ̀nà iṣẹ́ ti sọ lásọ fún ọ ọkùnrin ní ìjẹba bá bá pé pé àníṣẹ́ ọmọ èyí o ní èyí o èyí ọ̀dọ̀ obìnrin ni ó wà kúrà bó ní nǹkan lọ́kùnrin ní tẹ́jì ẹ̀mọ́ ni ẹbà tó mọ̀ rán yẹn lọ ẹ̀tù máa fàyẹ lọ tó jẹ́ pé ní pẹ́mọ́ fàmà dàgbà bá àwọn áwọ̀ yìí nílẹ̀ àbọ́sọ́dẹ̀ ti dàgbà tẹ́lẹ̀ náà ní ó fàmà dípù sí láàrin wọn ní tó tẹ̀ láàrin bàbá wọn àti ìyá wọn tó tẹ́ bá wa múrú yìí ńgbà mí yóò jẹ́ kóbìnrin tẹ sùúrù ní ọkọ láti bá lọ tán ọ̀rọ̀ ọmọ ẹ̀rìkọ́ ìyàwó alóòdá ẹ̀fúrú ní ṣe lọ́dọ̀ bàbá yìí tó bá ti lè farada bákẹ́rẹ̀ fọ́kùnrin náà bá wo ìfàkọ́ṣìn rẹ̀ pẹ́pẹ́ tó bìí yẹn ṣe dùn tó bá ti lè farada nítorí àwọn ọmọ àjòkó farada tí ò bá sì lè jù torí pé nígbà míì ìkẹyẹmọ skápà àwọn ọmọ náà tó ilé yìí nù tí ó ṣe pàtàkì ni tó rí pé àwọn ọ̀pẹ́ gbóò ni wọ́n ti máa náwó ìgbà míì tó rèé pé pọ́dọ̀ ọkùnrin náà lọmọ padà wà nínú abúrú tó tẹ̀lẹ̀ pé kò ní ráyè tí wọ́n gẹ́ bí ẹ̀tọ́ ọkùnrin yóò ṣe wàhálà lọ fún wọn ẹ pé ọmọ ń sin án wà ń lé àbí tó bá fẹ́ yàwó míì gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ nìyàn pé òun ọkùnrin míì níyàwó mi ṣùgbọ́n kò tírí ti àwọn ọmọ ti tẹ́lẹ̀ síyàwó ti tẹ́lẹ̀ bí gẹ́gẹ́ bí ọmọ tiẹ̀ fáyọ́dẹ̀ mọ̀ rí dífẹ́ǹsì láàrin ọmọ ti àfẹ́ ọmọ ìyàwó tọ́kọ rẹ̀ kọ́kọ́ fẹ́ tó tó fẹ́ àbí ìtí ọjọ́ wà lé kẹrẹ tó ń wá lọ so eléyìí nínú tí aburú tó máa ń ṣẹlẹ̀ ní ọkùnrin mi ìyàwó tó bá tó ò ní bá mójútó àwọn ọmọ ìyàwó rẹ̀ tí ó lọ abóbìnrin náà ti mi ọkùnrin mi ń gbà tóbi ìdílò lọ òun yàtí mú kẹ́mọ̀ tẹ́lé lọ

wọ́n tẹ bá lọ fẹ́ gbọ́dọ̀ ẹ̀sùn bẹ́ ìyá àwọn ẹ̀nà mọ̀ ṣe ẹnìkan tọ́rọ̀ gẹ́gẹ́ fún jọ pé ibi tí ìyá kan àti ọmọ rẹ̀ ń fojú bàbá wọn rí ìdìkò sí tó pẹ̀lú tó kéré torí pé ẹ̀yẹ ti lọ wọ́n fojú bàbá wọn rí mọ̀ pé ìyá ti kó wọn sòdí wọ́n ti jọ ń jà ni bí Islam ti gbé kíkọ rẹ̀ nílẹ̀ tí ẹ bá ètò kù náà rẹ̀ kò yẹ kó dọ́dọ̀ àwọn ọmọ tó gbà wá lákọ́ra wa àwọn ọmọ eré ìsìnlẹ̀ àwọn ẹ̀sìn la ní ojúṣe ọkọ òbọ́ yóò mọ̀ ojúṣe ẹ̀ lọ́nà ẹ̀ torí kó ló lọ́mọ ṣùgbọ́n ẹnì kó kan mọ̀ tòdí ìgbà mí ń bẹ bàbá náà mọ́ bá la jà o ẹmọ dọ́dọ̀ bàbá yín o ẹmọ tójú tẹ́tẹ́ kẹmọ jẹ́ irú obìnrin yẹn wọ́n láwùjọ ṣùgbọ́n in tó wà láàrin wa láti gbé sọ́dọ̀ àwọn ọmọ náà kódà mo ráwọn tó yẹ pé bàbá àti ìyá nígbàtọ́ ma wọ́n ń gbéyàwó wọ́n bára ń sọ̀rọ̀ kankan torí pẹ́ ṣùkọ́ra wọ́n lẹ̀ ń orí ńgbà ni gẹ́gbà ti lọ ta ní ó tọmọ tàbá tó rí ẹ̀rẹ̀ débì kan ìnáwó ọmọ orí ta ló wà orí ọkùnrin náà ló wà ṣùgbọ́n gbogbo ọkùnrin kọ́ ni máa ń ṣe eléyìí máa ìgbà mí ń bẹ ó yẹ pé náà ọ̀dọ́ ọkùnrin lọ́mọ wà wà burú ìlú tó máa tẹ̀ pé obìnrin ó lóun fẹ́ rọmọ ọ̀hún ó lè ní ilé tó tó ń kó wọn tí ó ti jáde mẹ́ kò lè wọ́ rẹ̀ mọ́ bẹ́ẹ̀dẹ̀ ni tọ́kùnrin bá ní ilé tó bèèrè ti jáde ó ti gbẹ́lómi rẹ̀ kò lè wọ́ rẹ̀ mọ́ kò tí ìjẹ̀bi ṣùgbọ́n bó lẹ́ẹ̀tẹ̀ wá ti proficient tó payípọ̀ yẹn Ogorú kẹwàá lábí pé àwọn alá kọ́ta bá ní ṣe dáadáa láti àwọn alá kọ́ra wa o, ṣùgbọ́n àwọn ọmọ ń tí wọ́n nǹkan tó jọ pàwápọ̀ ni, ní ò ní fi ní ìfẹ́ ti burúkú lórí àwọn ọmọ lórí písọ wọn. Bákanáà, inú agbórí tó máa ń ṣẹlẹ̀ lọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn Ọ̀rọ̀ ẹ̀sìn àtẹ̀kọ́ ayé ẹ̀kọ́ òwe kásọ̀nà mọ́ wa ẹ̀kọ́ ó sì gba àmójútó tọ́mọ bá wà ń lé láàrin bàbá àti ìyá mẹ́rin náà jọmọ mójútó ìgbọ́tọ́bá ti tẹ́pẹ́sì ó lè mẹ́hẹ̀ nínú iṣẹ́ tí obìnrin tí sì mọ́ ṣe tẹ́ gómìnà mọ́ ṣe náà ni ìmójútó ẹ̀kọ́ ọmọ torí pé bàbá mi kò tó wọlé lálé àwọn ọmọ ti kí ni a ti fáwọn ìyá wa mọ́ ṣe kó pẹ̀lẹ́mọ̀tí sojú bí kọ́lá kó mọ́mọ̀ tí ṣe ó tàtẹ̀ ẹ̀dá jókòó jẹmọ́ àwọn kéèkéèké òde òní ó jẹ́tọ́ dòdé òní nìkan gbogbo àwọn kéèkéè tó bá rí bí free báyìí jẹmọ́ òdí tọ́mọ kéèkéè ṣe ó tó bá free wá rí pé ní bàbá ó kẹ́kàn mọ̀ dálé àbẹ́ ìyàwó mélòó fẹ́ ni ò bá mójútó ẹ̀fọ́n mú mẹ́hẹ àbí obìnrin tó náà lè mójútó ó náà lè lọ́kọ míì ṣùgbọ́n bàbá ti bí òun máa ṣètò tó yẹ kó ṣe ẹnu ìṣù kan tí ó wáyé nìkan a ní ọkùnrin tí obìnrin fẹ́ àmọ́ rẹ̀ lọ skù tó wọ́n ọmọ tó wá kó wá lọ́dọ̀ ọkọ mi wá lọ́wọ́ lágbára wá bí skù tó lágbára ìyẹn wá tó dìjà láàrin ìyàwó àti ọkọ mi tó fẹ́ fẹ́lẹ̀ ní ẹ̀sìn kò jẹ̀bi torí o kódà ọ̀tún ni owó wọn o ìyẹn ló pàtẹ́ pé obìnrin tó bá kọ́ wọn lọ nìkan sọ́mọ̀ ẹbá fẹ́ fẹ́ yàwó ẹni tí ó jẹ́ wà líyù bàbá wọn náà ní o ìjàtẹ́kù kẹ́lẹ̀ mọ́ ìjà bàbá ló gbọ́dọ̀ kọ́ sí pé kò fi ẹ lọ́kọ arúbìn tó ẹgbẹ́ láti kékeré nígbàtí ọ̀yìn ọkọ ti kú ọkọ tó ń fẹ́ náà ló tọ́ wọn dàgbà tó ní ọkọ ní òbọ̀mọ́ lọ́kọ làwọn ẹbí yarí pé gbọ́mọ̀ bá wà láyé gbọ́mọ̀ bá sí láyé gan bàbá ọmọ ilé ìdùn ní ó ti sojú tẹ̀yàn fámìlì ẹ̀yà tí ó fún so ìwọ tó wá jẹ́ ojúṣe yẹn ojúṣe tí wọ́n ikọ́ náà mọ́ṣe lórí ọmọbọ̀rọ̀ máa ṣe obìnrin bá yarí pé ní ìròyìn tí ọkọ tó ń fẹ́ yẹn àtọmọ tó ń bí fún àtọmọ tí àwọn èèyàn bí fún iskú tán lọ lọmọ yìí tó ń gbé ánà ni tẹ́lẹ̀ wa kọkùnrin tó gbé wá kó mọ́mọ́ sí kíni ó mọ́ náwó lórí ẹ̀ mọ́ kí bàbá tó lọ mọ́mọ́ bí gbogbo ẹlẹ̀ pé láti bá ń gbé o bẹ́ẹ̀tẹ̀tẹ̀ gbé lẹ́nu fún ní gbogbo eléwà ti nímọ̀ wáyé tó gẹ́ bí ìjọmọ nìyẹn ẹ̀tẹ̀ tá ti ṣẹ́ra wáyé àwọn agbẹ́fẹ́ mi àtùmọ̀ bí bá ni wọ́n máa ń jíyà rẹ̀ tọ́mọ náà bá wá yí jẹ́ ìmọ̀ kan bá ìyá wọn lọ àbí kẹ́ tẹ́kí ní àbá wọn lọ kó láti gbámi tọ́lọ̀ bá wọn mọ̀ mílẹ̀ ní ọmọ yà bá mílẹ̀ pé ẹ̀yà sáwà náà tí ẹ̀yà sí àwa náà tó ń torí eléyìí agbọ́dọ̀ kí sí ó tún lè ní impact inú ọkàn ọmọ kó jẹ́ psychologist problem ọmọ tí bàbá rẹ̀ àti ẹ̀kọ́ àwọn tó sì ti ń gbọ́ kí ní ẹlẹ́ affect ọmọ ẹni bí ìrònú ẹbí ìrònú wà tó lè pé ilé yìí màmá wà mẹ́ màmá kan lọ àgbẹ̀mọ̀ náà ló kẹ́kọ́ wọn lọ ibòmí rí bàbá wọn mọ́ ilé ilé fa ìrònú ọkàn ọgbẹ́ ọkàn fún àwọn ọmọ so ilé yìí náà inú tí ó yẹ kí a kíyèsí dáadáa ni ẹ̀ká kíyèsí nígbàtí ikọ̀ rẹ̀ ni tí ó bá fẹ́ wáyé bákan náà nínú rẹ̀ òun náà ni pé èyàn ó ṣẹ lọ nígbà mi lọ ọlọ́lẹ̀ ó gbàṣẹ́ lọ o ni pé ojúṣe èyàn ó lè padà rárí ojúṣe èyàn lè padà rárí báwọn ojúṣe ó ti parí ọmọ tí ò sí lọ́dọ̀ yẹn tí yíò wá tẹ̀sọ́ ẹ̀ mú ìyẹn fojú ti ẹ̀fàlẹ̀ yìí bákanáà obìnrin tó kọ́mọ lọ bí tó lọ tí ò jẹ́ kí bàbá wọn ní access arẹ́dẹ́ pé nọ́mbà rẹ̀ gbogbo ẹ̀ ó chẹ́jẹ̀ pátápátá ń torí kíní lórí kébí ẹni tó lọ mọ̀ yẹ kó mọ̀ bí tánwà mọ́ jẹ́mọ́ ìtọ́mọ ẹ bá ọmọ ìyá kọ́lá tó bèèrè bá gbọ́ yé pẹ̀lú ìfẹ́ ìtarákì pẹ̀lú ẹ̀sùn bẹ̀rẹ̀ fẹ́ pawápọ̀ ọkọ tó fẹ́ ó lè fún nọ́mbà rẹ̀ jọmọ ọkùnrin sọ́kùnrin sálẹ̀ yìí tí ń bá ní tí ń bá ní ìlú lórí ọmọ òun mọ̀ rán ọkọ̀ yìí jẹ àbí àwọn ẹbí wa wọn lọ́dọ̀ fámìlì mi àjẹlà abẹ́lẹ̀ ìkẹfà ṣùgbọ́n látara tó pawọ́pọ̀ yẹn wọ́n ti jọmọ mójútó àwọ́kùnrin náà ní bínú ìtọ́ náà bá nídì àkáǹtì ní ìjọba láti àbí ààrẹ tó fi mi ọ̀sáàbù nẹ́mbà rẹ̀lẹ̀ àkáǹtì nẹ́mbà ìjọba ìní yóò ìsọ́sílẹ̀ ajẹ́fẹ́ ìméjìlẹ̀ fẹ́ rí àwọn ẹgbẹ́ tó gbọ́n tó lọ́wọ́ tó sáàrin yíyẹn ẹgbẹ́rọ̀ tẹ́lọ látara wọn yẹmọ́ ìsáwà ń sọ yóò tó gbọ́ bẹ́ẹ̀ ni o àti implement ẹmọ ń le alẹ́ tó gbẹ́sì yé tẹ́gbẹ́ ẹ̀lẹ́ tó mọ̀ fi àyàbá sọ̀rọ̀ pé àti bẹ́ẹ̀ kéwú nígbà sọ̀rọ̀ kíkọ rẹ̀ ní bádé látara ìbínú tẹ́ ni bí kúránì ti sọ tàbá gbọ́rọ̀ ó ní àtọ̀lákò marotani ẹ̀mẹ́jì yẹn lókè láti kọyẹ tó bá ti jẹ́ kẹta kò sọ́rọ̀ mọ́ fa imsakun bi ma'ruf ẹ́ sẹ́bà gúnra yín tẹ́bà mọ́ bára yín ṣe kú jẹ́ dáadáa áwọ̀tẹ̀sìríhùn bi ihsan tẹ́bà yóò pé ìnáwọ̀ mọ́ ẹ̀yẹnjú ẹ̀yẹnjú ẹ̀rí yẹn ẹ jẹ́ kó jọ́nà tó dáa nígbàtí ni àwọn aláàfẹ́ra mọ́sùgbé ìǹkan lè wà láàrin wa mọ́tọ́ bá ti balẹ̀ jẹ́ ń kọ́ àníjẹ́ lọ sí ìyẹn ló fàbẹ́ pé inú dẹ́sì fílẹ̀ pé tí ẹ bá kọ̀bẹ̀ èdè bá ń lọ ìdí ó bá lọ́pẹ̀ jẹ́ kí ìyẹn gbé fún òfin èyí mẹ́ ló lè ṣe lé tẹ́ẹ̀tọ́ ti dágbó pẹ̀lú mọ́ra wọn lọ inú tí ó bá lọ́pẹ̀ jẹ́ gbé fún òfin pé ẹni tá ni bóyá lé wọn yóò padà sí bóyá lé wọn lè ti fúlù bóyá lé ni yóò gbà àwàjọ ṣògbótọ̀ òní ní ìdà rẹ tán báyìí ibi tọ́lọ ní kí ìnẹ̀wà dèrè o wá gba 500,000 yìí o ìtọ́mọ̀ ẹ̀jẹ̀ tọ́ yìí ọlọ́run ṣe ẹlòmí o yàmá èèyàn mélòó ló lè ṣe àfáàgbé ò lè ṣe ìgbẹ́tí pàásì sọ nìyẹn torí kí ní torí kí o ẹ̀mí ìpáyín pọ̀ kódà bẹ́ẹ̀ bá bímọ fúnra ìgbẹ̀yìn tó ti páyín pọ̀ tẹ̀ ti mọ ara yìí rẹ́ tàbí dáadáa mú ó ra nǹkan fún ẹrí ó fún ẹlóúnjẹ rí ìwọ́n náà dáná mọ́ rí gẹ́gẹ́ bí sí so bí Islam ṣe gbẹ́lẹ̀ kátó wá sọ pé ọmọ wà láàrin wa ẹnìkan sọ mú gbọ́nà àtọ́kọ̀ tán kọ́ra àwọn ilẹ̀ ọ̀nà kẹ́lì ìkẹsẹ̀lẹ̀ ni ó bá nígbò náà ikú ó dẹ́pàá kò sí kẹ̀kẹ́ láàrin pé rí ọmọ ẹ̀sẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ti wádọ̀ wọ́n ti wádọ̀ jẹ náà kódà gẹ́rẹ́ tó bá fá fẹ́rẹ́ bóòrùn ṣe ti wà pé òun sí lábẹ́ rẹ̀ mọ́ òun ni ẹgbẹ́ wá gbà ẹ̀nà àbánàkà kò mí ní ẹlẹ́mọ̀ gbà tó fi àti tèyìn tọkọrin ẹgbẹ́ gbà pé ìyàwó tó ti kó ń lẹ̀ lórí ọmọ tájọ bí súnmọ́ yẹ kó rí nìyẹn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í sábà rí bẹ́ẹ̀ tó bá rí báyìí tó yẹ ká ronú rẹ̀ pé bàbá wà ń lé ọkọ ẹ̀yìn ìyàwó ẹ̀dàpọ̀ ẹ̀ ti sùúrù torí oníkọ́ torí ọjọ́ wa sùúrù tí ní ó ní ó pọ̀ jù àáṣẹ́ra wa ṣùgbọ́n ìmọ̀ sọ kílẹ̀ fáwọn èèyàn pé obìnrin tọ́ lóṣẹ́ ó yá gbé ẹ̀sẹ̀ yẹn tẹ́gbẹ̀ dára tó ti ṣe ọkùnrin tọ́ lóṣẹ́ ó ni kódà láti tí mo débi ọ̀rọ̀ lè kan àtọ́dìbímọ mẹ́ta ọmọ mọ́ wá láti lè yìí orí ewúrò tọ́mọ́ kọ́nà bí ẹ̀bí mọ́ fúra yíwọ́ yíwà láàrin ara yín tó ṣẹlẹ̀ tó kámọ́ fi ikú kíkí nígbà díjẹ́ gẹ́mọ́ Yorùbá tí máa ń sọ káwo tàwọn ọmọ náà pọ̀ káwo ti ṣe àwùjọ àdíjà bí òkú lórí ìyàwó àtọkọ àtọmọ ó dórí ara wọn kọ́nà sọ̀rọ̀ wá sàálà tí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ìtọ́bá yẹ́ pé nípò àti ẹ̀sọ́pṣẹ̀ gẹ́gbà tọ́lẹ̀kẹ́ tó pé àwọn nǹkan mí mọ́ ń fa tí ó sọ́pṣẹ̀ pé tọ́ ibi tọ́lọ ní ó já sí náà ní ẹjá lo ẹ̀pẹ́ sí tàbí bá ara wa lò àkárí solution ní problem ẹ̀pẹ́ problem táàrí o táàyànyàn táàríyànjú solution rẹ̀ bóyá ní ó jẹ́ kí àlàáfíà jọba nígbà tí ó ń tààrí àlàáfíà jọba olókòwájú wàhálà mi ẹni pé àárí àárín ni kọlọ̀bà sọ́nà wa tààlà kọmẹ́ta ṣàánú wa kó bá táwùjọ wa ṣe ilé lọ́kọláyà wa kọlọ̀mọ́jì ó dàrú àdúrà náà láàmọ́ ṣe ẹjọ́ tẹ rí gbogbo àbá àbá bá ṣe tó bá ìyàwó tó wà lábẹ́ wọn dáadáa ni experience ti pọ̀ bẹ́ẹ̀nà yára tó náà wá ní ọkọ̀ di sí láti dàgbà síbẹ̀ experience ti pọ̀ àwa ti fi ní káfẹ́ sùúrù ẹ̀rù pé ìmọ̀ bínú ọkíyàwó mọ́ lọ tó bínú rẹ̀ bínú lọ́lé wá kó bẹ́ẹ̀rù kọlọ̀bà sùfánà wá tààlá ogun hàn sùúrù ìtàfi máa tó lé wa ní ọgbọ́n òye làákàyè àrísìkí kọlọ̀mọ́ fi wọn wa ilé kálukú wa kọlọ̀mọ́ jẹ́ ó dàrú àdẹ̀dẹ̀ wa kọlọ̀ jẹ́ kótó ni àtàwọn nǹkan ní kọlọ̀ wa kalẹ̀ abẹ́nà ọba sùfánà wá tààlá èyí wa ìkọlọ̀ ní wúlò fún aláyé àti lẹ́tọ̀gbìnrin ni yàrá wa tàǹsọ́ náà àyèmí bí téèyàn kù sí ń bẹ̀ èyí tó kù díẹ̀ káàtó kọlọ́mọ́tà ìforíjì wa àwọn òṣìṣẹ́ wa Umar àdíkan bí lẹ́ẹ̀kan sí ọlọ́pọ̀lọpọ̀ ìbá àdúsí orí náà mú wá bá wà yíwà láì ìtọ́ mú wá bá aláwùjọ yìí owó òṣèrà ọlọ́pọ̀lọpọ̀ ìbá àdúsí wọn ọlọ́pọ̀ àdàwọn lágbà wà tó sí wọ́n láàfá dáadáa kọlọ́mọ jẹ àṣìṣe òkíyàn bàbá wa mufassir ẹ̀rí nígbà tó ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan ní agogo àbá tí àwọn ṣéèkù wa dàgbà sí lọ́wọ́ nù káfá mi àwọn ìsìtánẹ̀ ti pé à lábí ní ọba kọ́lọ́sàbà àti òṣìṣẹ́ àwọn ìtọ́sẹ̀ wọn náà kọ́lọ́kọ́lọ́sàbà fún yí lọ́wọ́ kọ́lọ́kọ́ àṣàlékún dáadáa yìí tí afákan máa ń sọ bátàbára àfáàmẹ́mẹ́ òjú pé tánà òye sọ ìfẹ́ ló wà ń bẹ́ kọ́lọ́sàbà àdó ti àti gbogbo ọmọ ṣáyé sọ lápapọ̀ máa kí ràbá wa adékan ni a ní gẹ́mọ̀ sí sọ kí èèyàn jẹ́ kéèyàn bí ọmọ kọjá àfá dáadáa tí ìsáfá ọlálàǹgbá àwọn wá orí yẹn kọjá àfá àti ń pè yẹ sí kílọ lọ́wọ́ wíkílá nẹ́bí sọ ọ̀lá ìwòrè ni kọlọ̀jẹ́kùnrin náà bá rí kalẹ̀ àti gbogbo ọmọ tí ọlọ́run fún ìwẹ̀ látọ̀rọ̀ ṣe wa kọlọ̀jẹ́kẹ́ jèrè wọn ó kí gbogbo àbá àbára fẹ́ wà ń kalẹ̀ náà kọlọ̀jẹ́ àríyẹ pẹ̀lú orí dáadáa kọlọ̀wọ́jẹ́ pàpàdà sí agbúrú irú dáadáa báyìí kọlọ̀jẹ́ púpọ̀ lọ́rọ̀ yìí tọ́lọ̀ ti fún ẹ̀kọ̀kiri lórí kọ́lọ́jà rí pẹ̀lú orí dáadáa kọ́lọ́mọdé ẹ̀mà padà sí àbúlọ́ ọmọdọ́rin ìṣẹ́ àti kọ́lọ́mọ́ sí ní àṣìmọ̀ kọ́lọ́jà sọ̀pọ̀lọpọ̀ láyé irú dáadáa tọ́nà ṣe kò wá gbówárá ẹ̀rí ìlú ẹni ilé ẹni lẹ́gbẹ̀ tí kọ́lọ́mọ́ sí ní láṣìmọ̀ kọ́lọ́mọ́ fún wọn lọ́wọ́ a tún wá rọ ẹ̀yìn ẹ̀mọ́ wa náà iṣẹ́ ọlọ́run èyànjọ́ máa ń jẹ àwọn ẹ̀mọ́ mọ̀ ìgbà ìbẹ̀ yóò nídi pé àgbò láti sí làákàyè ni ìyáyà wọn mọ́rẹ̀ ni yóò nídi dúkìá ni àkílá ti ṣe ètò owó ni títí adó fi mọ́ lọ láwùjọ gbogbo àná ni àjọmọ̀ fókànbẹ̀ láti mọ́ ní ládá kọlọmọ́ta ṣe rọrùn fẹ́ kọ̀ọ̀kan wa sallallahu wasallam ala nabiyyina